háà kí ló ń ṣẹlẹ̀ sí lateef adédìméjì ìròyìn tí a ń gbọ́ nípa lateef adédìméjì kò dùn mọ́ wa nínú ní ìjẹta ìròyìn nípa ìyàwó rẹ̀ òun là ń gbọ́ o ṣùgbọ́n ní báyìí ìròyìn nípa lateef adédìméjì òun gangan ni a tún ń gbọ́ báyìí kí ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn òṣèré tíátà wa kí ló ń ṣẹlẹ̀ sí wọn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa fi àdúrà ran gbogbo wọn lọ́wọ́ torí wípé àwọn nǹkan tí wọ́n ń pass through ní orí sẹ́ẹ̀tì níbi tí wọ́n ti ń gbìyànjú láti ya fíìmù àwọn nǹkan yẹn ó máa ń pọ̀ gidi gan ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi ràn wọ́n lọ́wọ́ lónìí ìròyìn nípa Lateef Adédìméjì òun la mú wá fún yín ìròyìn tí ò múnú ẹni dùn ni ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inúwé ìròyìn náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètìtì ẹ̀fín gbọ̀wá kò ní di láṣẹ ìdùmàrè ọ̀pẹ́ ọ̀mà jíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lateef adédìméjì ó ní wípé ó sí iṣẹ́ kan tí òun lọ ṣe ò ní ọdún two thousand and ten ó ní wípé lead role ni òun play ní iṣẹ́ náà ó ní ṣùgbọ́n o ó ní wọn kò fún un ní owó oúnjẹ ó ní ọjọ́ mẹ́wàá gbáko ni àwọn lò lórí sẹ́ẹ̀tì ní location ó ní wọn ò fún un lówó oúnjẹ o títí di ọjọ́ kẹfà lórí sẹ́ẹ̀tì ní pa kan ó wá béèrè lọ́wọ́ òun wípé ṣé wọ́n ti ń fún un ní owó oúnjẹ òun wá sọ pé ó tì ó ní níbẹ̀ yẹn ni pa náà ti lọ bá pòdúsà wípé arákùnrin yìí wọn ò tí máa fún un ní owó oúnjẹ ó ní eight thousand ni wọ́n san fún un fún ninety eight cents tóun yà ní orí sẹ́ẹ̀tì náà fún ọjọ́ mẹ́wàá ó ní lára eight thousand tí wọ́n san fún un ní orí iṣẹ́ náà ó lóun tó ń fún ọ̀gá òun ní one thousand five kó fi ra recharge card lateef adédìméjì ó ní ìdí tí òun fi ń wò pé ah ṣe iṣẹ́ iṣẹ́ ọ̀nà òun ní báyìí ó ní ó kù díẹ̀ kóun give up ṣùgbọ́n ọlọ́run ó gbàkóso ló ní ìròyìn ní ṣókí tí a fẹ́ fún yín nípa lateef adédìméjì nìyí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ire lójú gbogbo wa ó máa rí o ó tún dọjọ́ míì ọjọ́ ire